أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنسوا بفو الله وبعلانه a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kan bá nábì náà tàwọn ará lè ra tàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa tàwọn àlùfáà tàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà olùmọ́sáfà nù ẹ̀yí wa kò láyàtọ̀ kíyàmá à ń bẹ̀rẹ̀ wọn bá ọmọ ẹ̀yà wa tí wọ́n ṣaláìsí lórí àfáwà muhammad sihami kari gbogbo àwọn sisters wa tara shida àtàwọn yòókù náà dákú ọlọ́ọ̀ba à ń bẹ̀ mẹ́ta tàmẹ́lẹ̀ sínú sàárè wọn mẹ́ta tẹkù síbi fún ọlọ́ọ̀ba ọlá quran al-karim ilé lọ́fà pé fútbà tòní ń bá wa sọ̀rọ̀ pé al-afdu ala siyanatul waqt wal istighfar fi kulli waqt al-afdu ala siyanatul waqt ń bá wa tàwọn olóko tánu àwọn tàràṣídà tí wọ́n tánu àsìkò tèmi náà ń bọ̀ wá tán àsìkò tèmi náà ń bọ̀ wá tán àsìkò káwọn mójútó àwọn àsìkò yẹn dáadáa ká lu àwọn àsìkò àlà àsìkò àlà sẹ́yẹ́tì wọ́kì wọlé istikfar fi kúlè wọ́kì káde àwọn àmà tọrọ àkójọ tó gbogbo gbà àmà bẹ́ẹ̀ náà wọ́n bá kó sànú àwọn gbogbo gbà olùmọ̀sá sànú ìkọ̀kan ọlọ́ọ̀bà eléyìí ni fúdùbà kejì nínú oṣù kọkànlá oṣù islam ọjọ́ kẹjọ oṣù zolokada lẹ́yìn gbàtí a sùpẹ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí a tọrọ ìkẹ́ fún anabi muhammad sallallahu alayhi wa sallam àti ẹ̀rí pé kò sẹ́ni dábàá tó ní fún afọ ọlọ́run kan kò sórogún fún un ẹ̀rí pé dájúdájú anabi wa muhammad ẹ̀rú ọlọ́wọ́ bá ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ọlọ́run lọ́mọ máa ìran pẹ̀lú ọ̀nà mà ní àti ẹ̀sìn òdodo ní láti gbé gbogbo tí wọ́n ń pè lẹ́sìn àwọn kẹfẹ́rí fẹ́ àwọn ọ̀sìn bọ́ fẹ́ wọ́n kọ̀ lẹ́yìn náà mo jẹ́rìí pé kò sẹ́ni dákọ̀ tó ti fún àfọlọ́rì kan tó sorogún fún nínú ìjọba rẹ̀ nínú àwọn orúkọ rẹ̀ àti ìròyìn ẹ̀ nínú àwọn ìjọsìn fún rẹ̀ lẹ́yìn náà Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rú ọlọ́ọ̀ba ni jíṣẹ́ ọlọ́ọ̀ba ni ọlọ́ọ̀ba tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallam tàwọn ará rẹ̀ tàwọn sọ̀hábà حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ọlọ́run ni ìgbàgbọ́ lòdò ẹgbáyà ọlọ́run ọba bó ti yẹ kẹ́ ẹgbáyà ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ kú àti kẹ́ ẹkú ní mùsùlùmí ikú yẹn dólè àmọ́ ètò ọ̀gá jù náà ni pé bó láti kú mùsùlùmí ní àlọ́ ẹ̀kọ́ máa jẹ́ gbìyànjú mi pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Abdullahi Mas'ud radiyallahu anhu ó láwọn tó parí tí wọ́n ní Islam wọ́n máa ti parí iṣẹ́ àwọn máa ti rí nǹkan àwọn tó gbàgbẹ́rẹ̀ pẹ̀lú islam wọ́n parí pẹ̀lú islam báwọn látẹ̀mọ̀ tó nà ilẹ̀ wa antum muslimun àwọn tó parí pẹ̀lú islam àwọn ti mọ́ṣẹ̀ pé kí ni wa antum muslimun àwọ́dá wà láyé ní kámúra bóòlù tí wà náà ti wá rí ọlọ́ọ̀bà ń bẹ̀ sánú wa àánú ẹ̀ náà ni yá wọn náà parẹ́ sínú islam ọlọ́ọ̀bà mọ́yẹ̀ wọn náà gbé islam ọlọ́ọ̀bà ọlọ́ọ̀ pé yá ayúwọ́n náà sùn tọ́kù rabbakum ọlọ́ọ̀ ní ẹ̀yìn ẹ̀dá ẹgbẹ́ ọlọ́ọ̀bà tó dá yín tó ní tó tọ́jú yín الذي خلق من نفس واحدة تسبب آيات بابا أذكر ميكوزو بابا وآدم ني وخلق منها زوجها فترى آدم ودايوه وبث منهما رجالا كثيرا ونساء فترى ميجي الله ما وقل أي بي تقوى برجاله وتقول الله الذي تساءلون به والأرحام أكبر الله وبعد ما في براعية تقوى بي اكبر به إن الله كان عليكم رقيبا تجد gbogbo ń tẹ̀sẹ̀ lọ́lọ́ mójútó ọlọ́ọ̀bá mójútó gbogbo ń tẹ̀sẹ̀ kí láta ilé ìlà máa fi tọrọ àtúndé lọ́lọ́ọ̀bá kó forí ní wá gbùtá àti tí ọ̀dá ọlọ́ọ̀bá má fi juwọ́ ọlọ́ọ̀bá lọ́dọ̀ yá يصلح لكم أعمالكم الله أبا يفتوا وشارفين ويغفر لكم ذنوبكم الله أبا فرسجين من يطع الله ورسوله أن بدل أسد الله أبا فيه فقد فاز فوضا عظيما إليه لو جيري يرين لتكتب جلو الله جاوى أنه وانتو جيري الله أبا inú àwọn ọ̀rọ̀ táwọn Yorùbá sọ tó jiná jù wọ́n ní ayé lọ́jà ọ̀run ilé wọ́n sì tún ní ilé lábọ̀ sinmi oko ó ti yẹ wa ọlọ́ọ̀ba mọ́tà àti kófì káwọn ọmọ ìyá tó pàpọ̀ dẹ̀ ọlọ́ọ̀ba bó o lè jí pẹ̀lú ẹni oṣù akórè ìkúdélé ilé ni ọmọ yóò kí ńlá ọ̀rọ̀ sólà faqad fáàzà fawzan azima abẹ́jẹ́rẹ́ àti ká tẹ̀lé tọ́lọ́ àti jíṣẹ́ rẹ̀ ẹni bá tẹ̀lé tọ́lọ́ àti jíṣẹ́ faqad fáàzà eléyìí mọ̀ jẹ́rẹ́ o fawzan azima kẹ́lẹ́gbẹ́rẹ́ eléyìí lọ́fà tá a fi ń rọ ẹni tó ń sọ̀rọ̀ àtàwọn tá ń gbọ́ pé ibadallah ittaqullah wa anáwọ̀lá anáwọ̀lá ṣe'un àgbà alaykum min umurikum min amarikum wa tó tẹ̀yẹ̀wò náà fi máa la fa'ida tó fi àmì rọ̀ wá ẹjẹ́ àwọ̀ kọ́kọ́ mọ́ kò sí tó ní lórí àsìkò tá lò láyé lọ àsìkò wa àwọn ẹ̀mí sẹ̀lítà kò sí tó ní lórí tó tó tó tó àmọ́ ọ̀pọ̀lọpọ̀ máa lò bí irégbè wọ́n máa lò àwọn àsìkò bí irégbè ibi tí ò wúlò jíjẹ́ pé tóun gábá ti dìde bẹ́ẹ̀ wọ́n fi fòkò kò sí àǹfààní ẹ̀ka tó rí bẹ̀ ó di yé wa ìjọ ọ̀pọ̀lọpọ̀ máa lò àwọn àsìkò rẹ̀ à ń lo àwọn àsìkò yẹn lọ́fà ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala mọ̀síwá ní kẹfẹ́rí ọlọ́ọ̀ba mọ̀síwá ní mọ́jẹ́rìmí ọlọ́ọ̀ba bí àwọn ènìyàn ti ní كما به ربي لولا أخرتني إلى عجل كريم أكلمة ترى إنه كفو وانا واسي وانا أوع الله بقى إنه 70 years لاي إنه 60 years لاي إنه 40 years لاي إما عبد الأوع ربي لولا أخرتني إلى عجل قريب فأصدق وأكن من الصالحين أراه ولن يؤخر الله نفسا إذا جاء عجلها والله خبير بما تعملون ló fà á tí mi pẹ̀lú ọ̀pọ̀lọ̀ lu àsìkò wa ṣeré aláti ṣeré o aláti ṣeré anabi muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn akótópá rẹ̀ ó lè yá àyùwà náàsù ẹyẹ nìyẹn innal ayama tutwa wọ́n ń ká àwọn ọjọ́ yẹn lẹ̀ bá ti máa kẹ́ni bẹ́ẹ̀ wọ́n ti ń àwọn ọjọ́ yẹn lẹ̀ wọ́n àhàmáà rẹ̀ tuntun àwọn ọjọ́ orí wa ti lọ náà nìyẹn dáná nìyẹn o àwọn ọjọ́ orí wa náà dáná nìyẹn والعبدان في ثرى تبلى او راي تجير عنه سعريه وان الليل والنهار تلقبان تراكم البريد بيعتقون انت اللي بقى شو دوين بين يوم الوقت وطاو دوو بين ليلة يعني اقلنا وعفاق ويدوك وان الليل والنهار يعملان فيك فعمل فيهما وروات وطاو انشلا عليه ولا انشلا عليه ان الليل والنهار تلقبان فيك كتدارك تراكد البريد يقربون قول البعيد بو تبالو دينا كما فماسوس ọ̀la ọ̀túnla adájọ́ oṣù mẹ́rin ẹ̀fọ́ mẹ́ta ọtẹ́ yóò dé náà ó di yẹwa wòyò kàlùkàlù kó lè jẹ̀lì ní gbogbo àwọn tí ọ̀tẹ̀ rẹ̀ rí àmà rí àmà orúkọ tuntun láàmà rí wọ́n ń gbìyàn lónìí wọ́n ń gbìyàn lọ́la kó wá jọjúmọ́ ni wọ́n mọ̀ pé àwọn yẹn níbẹ̀ wọ́n mọ̀ pé àwọn yẹn bínú gbáre wọ́n mọ̀ pé kò jọjọ́ olùfẹ́dà kan àwọn báyìí ní ìsìn pé à dábàá jíjọ́ kan sáàpọ̀ wọ́n gbìyàn gan àgbà ah, ah, àmàrí ti tóló ní ọ̀nà kó sáànù wa òfin záríkà ibadallahi máa yọ láha mi àni ṣàwàt nítorí ẹ̀kọ́ máa kọ́kọ́ yọ ṣàwà kó lọ́kàn wa máa kólé ayé nàìjọ wọn bá gbé mi kọ́ wọn gbé wa jọ gbọ́ kọ́ máa fi ọlọ́gbò fi albákẹ́tù sọ̀rẹ̀ àwọn iṣẹ́ rẹ̀ tí ó máa sẹ́kù àwọn iṣẹ́ rẹ̀ tí ó máa sẹ́kù dáàdì bá nu sàárè àwọn ọmọ yàrá gbọ́n lọ ní bá ti nífẹ̀ẹ́ tó ẹ̀yẹ kan dúró tí wọ́n bá àmọ́ iṣẹ́ rẹ̀ wọ́n dúró tí wọ́n olùkọ́ àti kó bá iṣẹ́ rẹ̀ pẹ̀lú dual lójú ẹgbẹ́ àmọ́ tètè náà dábìlì palamanu níìsì ní ọ̀la ní alẹ́ ní ọ̀wàmá àmọ́ tẹ̀lẹ́wọ̀ nínú dúnìyà fa innaka la tadri idha janna layl aw ta'ishu ila al-qabr ila al-fajr ó ní tẹ̀lẹ́wọ̀ nínú dúnìyà tètè máa pèsè máa pèsè fa innaka la tadri ìyẹn ọ̀ma wọ́n náà mà ilẹ̀ lọ́mọ yìí dáadáa lẹ́ ilẹ̀ lọ́sùn yìí dáadáa rọ̀ إن لكم نهاية فانتهوا إلى نهايتكم وإن لكم معالم إن قالوا لني فلاتي بذاتي سكره فانتهوا إلى معالمه وأن المؤمن مؤمني دا جاء دولون من ماناتي كبوة بين مخافتين يوم ماناتي كبوة دبكم من قالوا في ونسي المضافات إلى دولوبا ولما يقول لا يدري ما الله صانع فيه كي آه أو تدوم تقولوا كي الله فاسي فلوم tọ́lọ́wọ́ fi àjẹun ni wàá jẹ́ ló bá kí á láyé dẹ̀rẹ̀ máa lọ ọkọ̀ ìfẹ́ àwọn tó kù láyé ọ̀pọ̀ tọ́lọ́wọ́ fẹ́ jàǹgbá rẹ̀ ẹ̀sẹ̀ wà ní abdémi nafsi ilé nafsi kó ń kálukú rẹ̀ ọ̀rọ̀ tó jẹ́ lẹ́ni pé ayé lọ́jà ọ̀run mi lé ilé tí ìdàpọ̀ sinmi oko tó bá bẹ́ẹ̀ ní sinmi tètè ṣiṣẹ́ dáadáa láyé tó bá bẹ́ẹ̀ ní sinmi láàrúkẹ́ àmà ṣiṣẹ́ dáadáa láyé ó ti yé wa ilé ló fi ní sinmi o ọmọ ìyá mi lu Islam èyí lọ́wọ́ àwọn afáàdọ̀ fún wọn fi ń ra wa létí pé òhèbónà alhamsa wọ̀tẹ̀nsáwọ́nà alhamsa gbogbo ọgbà ọmọ ènìyàn ayé nífẹ̀ẹ́ nǹkan márùn ayé gbàgbé nǹkan márùn tòhèbónà dúnìyà wọ̀tẹ̀nsáwọ́nà àkírọ̀ ẹ̀ ń fi ayé ẹ̀ ń fi ayé ẹ̀ gbàgbé nema ni elega lɛ kama nifɛ abɔsi mi kɔ alɛ k'alɛ awuro yɛ kama nifɛ ɛnɛgbɛ yɔ tagi fi ma atakala ɔdara la akirɔ ɔlɔdi gbɔdɔlɔ fún wa yɛ kama gilasi tɔnu ni kabili ba dimi wala tɛ sɛnɛ sɛnɛ kabila doni a ni ko ma ja ye ara o ja ye amalo na halal wa sen kama ahsanallahu ilayk ma ṣe dáadáa bọlọ ṣe wala tabuki fasada fil ard ma wa nua àwọn tí wọn

lẹ́yìn náà tó ìbọn almal wọ́n tẹ̀sán ọ̀nà ìsáà àti ìjọba máa kó yọ agbàgbé ìṣirò agbàgbé ìṣirò tí gbogbo ń tà ń kó yọ ẹ̀ á sì ìṣirò rẹ̀ tó ìbọn alkosoro tẹ̀sán ọ̀nà kòbor à ń fẹ́ pálásì ńláńlá ń bá lùfẹ́ pálọ̀ wọn pálọ̀ wọn bẹ́ẹ̀ wọn àgbẹ̀ kan láti sinú sàárè ẹgbẹ́ kan kò sí kò sí gbé ẹsẹ̀ kó lè ba máa yí padà tí wọ́n bẹ́ẹ̀ yí padà sọ́kọ̀ tó kó lè ba lè ba ara kò sí bẹ́ẹ̀ ó ní yé wa ọmọ ya mi tún ìbúnà máa sí ẹ̀ka tẹ̀sán tọ́ọ̀bá ẹlẹ́yẹ̀ká àrùn nìyẹn jojúmọ́ là ń tẹ́lẹ̀ ọba àkùnkùn máa tọrọ àforíjì ẹjẹ́ àkùnkùn méjì àgbàgbé ara wa ẹjẹ́ máa tọrọ àforíjì òmìnira dúnìyà àkàrà òmìnira àyà ti kábílẹ̀ mọ́ọ̀t fa iná dúnìyà kólé kàtúlákùn ẹjẹ́ kó yẹ wa gbélé ayé nítorí tí wọ́n mi dálé ayé wọn dáwà nítorí ayé wọn dáwà nítorí ayé wọn dálé ayé nítorí tiwa ni iná dúnìyà kólé kàtúlákùn wa àǹtùmù kólé kúlọ̀ àkírọ̀ wọ́n já wa kálí bá gbádùn lára kìyàmà ni fọwọ́lẹ́rẹ́ nafsi muhammad biyadi níbi àwọn gbogbo fìyàmì tí a mi muhammad bẹ̀lọ́ ẹ̀ buwa ma bá dán mọ́tò minal mustata kò sí ẹ̀ka máa dé ìbá ti bá ìta ti tẹ́lẹ̀ nígbà tí kú máa ẹ̀sán ló kù ọmọ bá dán dúnìyà ilẹ̀ jẹ́nà awì nàár láyé ayé kò sí wàhálà múmìnì aljanna bí náà inú kí yẹn wá aljanna kó mọ̀ lè gbádùn lọ gbére ọlọ́mọta sí mẹ́fún ọlọ́ إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تاتي الأنهار خالدين فيها عبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه والمضى أصبح ورابع المهم الإسلام قدفان ما بعد الموت إلا من مستدبد وما بعد الدنيا إلا الجنة أو النار فيها ونال من الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية اللهم صل شر البرية أيها المستمعين الكرام خلوا أنفسكم بطاعة لما قالوا قبهم ثلاثة ربعوا والبسوء كناء المخافة هذا ما بيروا لهم بابا تنبروا بوكو حرام وتنبروا بانديت كما بيروا بيه جو كان يكون ديو بولا سوى قبل ما بوكو واعلم أنكم عن قليل راحلون وإلى الله صارعون كما في عفياقه بوكو رامو نيو بوكو رامو قو بني كنجو كنا لا كون بتاوعي هذا الجبل فلون وبا فأولاني ولا يغنى عنكم هنالك إلا صالح عملك وآتي تيوت ولا فالله نيو àfi iṣẹ́ rẹ̀ dábà fi lè ayé ṣe àfi iṣẹ́ rẹ̀ bá bẹ̀rẹ̀ fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ makalam tó mọ́ ọlọ́run ẹni ó fi sọ àgbẹ̀ àwọn ọ̀sùn sọ̀wọ́ àbẹ̀ àbí sẹ ẹ̀sán rẹ̀ ọlọ́dà àfọwálé sẹ rẹ̀ ọlọ́wà ń bà yẹn ọlọ́wà ni wọ́n sáré o ìlà mọ̀kúfìrẹ̀ ẹ̀yà yára ẹ̀yà yára sáré o ẹ̀yà yára bàbá ìyá ẹ̀gbọ́n àbúrò ẹni tó ń sọ̀rọ̀ ẹni tó ń gbọ́rọ̀ wọ́n sáré o ìlà mọ̀kúfìrẹ̀ ti mi rọ bẹ́kọ́m ẹ̀ ti sáré ẹsẹ̀ pàjẹ́dẹ́ lọ́bí àforíjì وجنات عرضها السماوات والارض اتوا الجنه توفج وان سمعت له أعدت للمتقين طلب كتف أول رابعة أما ونما الذين ينفقون في السراء والضراء والقادمين الغيظ والعافين عن الناس والله يحب المسلمين المضاف عن شارس يوم يقولوا بعد الإسلام إبان الله أدواني وكوا أجاءت الله فرج فاستغفروا لذنبهم ويغفر ذنوب إلا الله وسنتم فرج فلوبا nígbà fúrújú ọlọ́ba wọn Abi Hurairah radiyallahu anhu àwọn ẹni gbàrọ̀ bàbá wa sẹ́ni Abi Hurairah radiyallahu anhu anna Rasulullah sallallahu alayhi wa sallam qala badiru bi ahmali fitnatan takakatar katir layin ẹsì ṣiṣẹ́rẹ̀ kílẹ̀ tó kìtìnà tó dé ẹwọ fìtìnà lábí fìtìnà tó dé ìjọba yọ gbà lókan bí òru ni tí ò ní ṣe kún bẹ́ẹ̀ يصبح رجل مؤمنا ويمسي كافرا الله اكبر اللهم مسك وابه اي يودي لا ربا الى رب مؤمنين يو اما كده توسود الكفري الله اكبر ويبيع دين اول القرن من الدنيا عمين يقال التكفير الدنيا هي والمسك وابه امام مسلم بن جوا ويا من الاسلام الى لا باقي يخطب اذا لو تدري من بلا قالت الله فاكر هنا بعض ربما يا من الاسلام اجا ما ترى فرد الله عباد الله اتقوا الله ربكم وتوبوا إليه توبوا إلى الله بالرجوع من الأخطاء إلى الصواب أجا توبا كسر فالعلى الله بالرجوع من الأخطاء كن بأوان السوى من الذنوب إلى الطاعة كن بالسلام وبا لو بتلاشة سلام من البعد إلى التقرب إليه لينا كنتنا كما دينا سلام وبا كسم الله وبا سبحانه وتعالى فإن التوبة من الذنوب واجبة على الفور ẹjẹ́ àti ìtúbà o torí kí má sọ pé àwọn ọba yà máa túbà ń bàbá yà máa túbà ń bàbá yà máa túbà ó yà yẹn ò sí lọ́wọ́ rẹ̀ ó yà yẹn kò sí lọ́wọ́ tèmi kò sí lọ́wọ́ rẹ̀ àwọn àmọ̀kà tí ó tó ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala كتاب الله على النبي والمهاجرين والأنصار الذين تبعوه في ساعة العصر في العصاد العصر من بني ماكن تقال يزيغ قلوب فريق منهم ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní òun ti forí àwọn mùsùlùmí ilé yìí mọ̀kọ́ tá a fáwọn sọ̀fọ̀ alẹ́ gan àwọn tí àwọn ṣíyà àwọn tó lọ́wọ́ ti forí dìbà àwọn tó lọ́wọ́ ti forí dìbà ọlọ́wọ́ ti forí dìbà àwọn asúrà tẹ́tẹ́ kàlù sẹ́tù tọ́ba àwọn asúrà tẹ́tẹ́ kàlù gbẹ̀yìn bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ sọ̀fọ̀ àìkú forí dìbà ọlọ́wọ́ sọ̀fọ̀ àìkú forí dìbà lẹ́yìn náà nabi muhammad sallam kálí bá àmàgbé jojúmọ́ ní في السورة التي في ذكر القرآن سورة النصر إذا جاء نصر الله والفتح أدي إليه السورة تقال من بعد من القرآن أدي إما في السورة تقال أنا إذا ركوني يسجدني إما ما شنوبا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا àwọn nǹkan mẹ́ta tọ́lọ́ ń pa lọ́rùn àti pàdé pẹ́ pàdé tọ́lọ́ pàdé bí láti àlejò ìbòsí mọ́tì fasabi yóò mọ̀ sẹ́sibí bí hamdi rabbi kan yóò mọ̀ sàham wọ́n tẹ̀fìr tọ́bátì rukú báyà yóò mọ̀ lọ pé allah subhanaka allahumma rabbana wa bi hamdik allahumma ikfir mú àṣẹ ọlọ́wọ́ bá ṣe ní rukú yóò máa wí ní rukú yóò máa wí ní sojú ó ní wa yóò máa wí bá àti sàdúrà ní rukú yẹn àdúrà yìí àlejò ìbòsí mọ́tì ní rukú وبحمدك اللهم اكفر لي ولو مدى فرس واتي ولوبا سانو ولوبا النبي صلى الله عليه وسلم اما ترابني هو بني اما فاهم الله تساقوا باي ثم يقول اللهم كيني عذابك يوم تبعث تبعث عبادك امي اعتبرك آه، وتنمى اللهم كيني عذابك يوم تبعث إبادك ولوبا مثلا يا عمي يعني ولوبا ما فيها جبلات الكيامة إليه نبيه نخذ خطبة سنين إذا لماذا كرس ولوبا جميسي من أفرج ولوبا سانو ولا يتال الكيامة ولا قرآن الكريم ولا لا إله إلا الله